adáwọ̀pẹ́ fún ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala atọ́rọ salatu fún anábíwa Muhammad sallallahu alaihi wasallam ní kútúbà ti yìí ní a tún máa tún kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala tó fi ń tọ́ka wa nípa ìmú àwọn ìwà àwòkọ́ṣe láránṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn ìwà tó dáa tí wọ́n máa fi ń yin ẹ̀dá léyìí tí a kọ́ṣe lára rẹ̀ àbí nínú àwọn ìwà tí kò dáa tí wọ́n fi yin ẹ̀dá kí ò látùbọ̀tán tó dáa fọ́mọ léyìí tánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún wa ká jìnà sí ọ̀rọ̀ ọlọ́run ọba tó tó wá sí ìkọ́ṣe ìwà náàbí sallallahu alayhi wa sallam ọlọ́run laqad kana lakum fi rasulillahi uswatun hasana tí ó mọ̀ fi kọ́ yí òṣùwátún ẹpẹrẹ àwọn àríkọ́ṣì tó dá ó ń bẹ fún yí lára náà bí sallallahu alaihi wasallam liman kana yarju Allaha wal yawmal akhir ọlọ́lẹ́lẹ́ ń bẹ kọ́ bọ́lọ̀ kọ́ sí ẹlòmíì yóò gbélé ayé ṣẹlọ́run nígbà tí ó bá parí gbèsè ayé ẹ̀ náà nìyí yóò dẹni náà ọlọ́run lẹ́nikẹ́ni tó bá dá sí wípé ìgbàgbọ́ ìjọsìn fọ́lọ́run lọ́kan ṣoṣo ó jókòó lórí ọkàn rẹ̀ bẹ́ẹ̀ ló jókòó lórí ahán rẹ̀ bẹ́ẹ̀ ló fẹ́ kó ríkẹ ríkẹ ara òun kó ṣiṣẹ́ ìgbàgbọ́ yìí tó ń tọ̀hún náà sí ìgbà pé tọ̀ ẹjọ́ kan bẹ́ẹ̀ tó wọ́n mọ̀ ọbẹ̀ níwájú ọlọ́run tó wọ́n mọ̀ ṣe ìṣirò gbogbo tóhun ti fẹnu sọ tóhun ti fara ṣe tóhun mọ̀ ṣe fọ́lọ́run ọlọ́nitọ́ ẹnikẹ́ni tó bá ní àkólé kan lórí nǹkan méjèèjì yìí in tí ó mú wa là tí ó mú wa sórí ire níwájú ọlọ́run ọlọ́niwọ̀ Muhammad sallallahu alaihi wasallam ìwọ lẹni tó níwà tó ga jù adá ẹ pẹ̀lú wà tó ga ìwà tó dá tó sì tún ga tí ò tẹ́ni tó níwà tó ga tó ọ tó lẹ́yìn ló fà á láfi mọ́ wá fún wa nínú àwọn ìwà tánàbí ìsílẹ̀ fún àwa mùsùlùmí ó jẹ́ ìdásí pé gbogbo ọmọ nìyàn náà ni ló bùkátà sí àwọn ìwà yìí láwọn ẹ̀kọ́ yìí ṣùgbọ́n wata bùkátà sí jù òta òun làwa sí à ń pàpè mara imani tá ń pàpè mara ìsìláàmù tá àgbàpọ̀ lẹ́yìn ìṣẹ́lá muhammad sallallahu alaihi wasallam òun náà ni wa èyí tí a tún wá máa mú wá fún wa jẹ́mọ́ nínú ìwà tí ó ṣẹlá muhammad sallallahu alaihi wasallam tó ròyìn fún wa tó pè ní lèmọ̀sáàwí al-akhlaq nínú àwọn ìwà tó dákí pé kò dáa kìí ṣe ìwà dáadáa níjẹ́ mùsùlùmí níjọmọ nìyàn torí pé kò láti bọ̀ tán kò wúlò fẹ́ni tó ń wú bẹ́ẹ̀ ni kò ṣe láǹfààní bó ṣe wọlẹ̀ kó ma nínú àwọn àbẹ́ òun náà ni tí a ń pè ní alkeboro alkiburu araf mẹ́ta ni alkaf alba arọ bó tó agára fi mẹ́ta ni jama lélẹ̀ yìí bọ́lọ̀ bá fi ṣàdánwò fún ìjama tí tí ó bàjẹ́ lára ènìyàn yóò ju araf mẹ́ta lọ tí tí ó bàjẹ́ lára ènìyàn kanaduwa muhammad sallallahu alaihi wasallam ló fi kọ́ alẹ́kọ̀ọ́ tó nínú àwọn nǹkan tá a jìnà sí eléyìí náà kan kí ni tí a pè ní alkeburu àwọn àkóhùn ní ìmọ̀ èdè wọ́n ni tí wọ́n pè ní alkeburu òun náà ni al'azọ̀mẹ́tù wàtẹ̀jẹ̀bùrù ìgbéra ẹni tóbi ìbàbára rẹ̀ ní àwọn ọ̀rọ̀ kan wá fàyọ látàrẹ tó dẹ́pẹ́tọ̀ àti kíní àti kejì àti kẹta àti kẹni àti kẹwàájú tó yà lọ a mọ̀ rí ìgbéra ẹni tóbi àti ìbàbára rẹ̀ nínú ẹ̀ ṣùgbọ́n lẹ́gẹ́ bí ẹ̀kọ́ ẹ̀sì islamu tọ́lọ̀bà Allah subhanahu wa ta'ala tí kò tó fẹ́ fún wa káàfi bọ́lọ̀ wọn bá lọ ọlọ́rin wọn mẹ́ra khalaqul jinna wal insa illa liya'budun ọlọ́run ò dá àwọn àlùjọ̀nú bẹ́ẹ̀ lòun ò dá àwọn ènìyàn lásán àfi torí tálíbà lè wá tòun èdè pétọ́ ìtumọ̀ alìkébùrù oníkíyàn gbẹ̀rẹ̀ tóbi jẹ́nìkan bẹ tó fẹ́ kí ó fẹ́ jẹ́ ní yẹpẹrẹ lójú àwọn ènìyàn yálà wọn tó àbí wọ́n ti ẹ̀ jù lọ gbogbo ọmọ ènìyàn ní máa ń fẹ́ fún wọn rẹ̀spẹ̀tì ẹ̀ fún wọn bàbàrà rẹ̀ kúrà nígbà míì gan ọmọ ènìyàn ẹgẹ́ bí àbùsí ń bẹ lára ẹ̀mí ọmọ ènìyàn ọmọ kí wọ́n fi ìròyìn tí ò dáa tí ń bẹ lára rẹ̀ kì fẹ́ kán fi ròyìn òun ìmá fẹ́ kí wọ́n fi ìròyìn tó dáa tí ò sí lára rẹ̀ wọ́n fi ìròyìn ẹ̀ àbẹ́gẹ́ bí àdámọ́ ọmọnìyàn a máa ń fẹ́ ẹ̀rí káwọn èèyàn kan gbójú sókè kí wọ́n wò wá káwọn èèyàn kan ká débì torí pé ká ṣe ń káwọn èèyàn tó ní bàbára wa náà nìyí èyí náà nìyí ìsìláàmù bò ń fẹ́ yẹn láàmù rẹ̀ ló ṣe sí àwọn onísúfí àwọn tí wọ́n kọjá lọ́nà tọ̀ríkà àwọn súfí gòláàtù súfíyà bá ṣe wà lórí ìdókò tó ní kálukú tá ń gbọ́rọ̀ ọlọ́run tí mo mú ṣe kútúbà táwà jẹ́mọ́ tá ń gbọ́ bàbá rẹ̀ tó ti jẹun súfí tó ti jẹ́ sódì ó lè jẹ́ nísìnyí kó gbélù dé kó wẹ̀ sí mo lò kó sì mọ gbogbo tí ó ṣàfihàn táwọn yóò fi mọ wò náà ni òun wọ́n fi dé bí òde oúnjẹ tí wọ́n gbé fún wọn tí wọ́n jẹ wọ́n lè mọ̀ dására gbogbo tí ó bàjẹ́ káwọn mọ̀ wò wọ́n ilé Islam ló bí láti bùkátà kí ní tẹ́sí pè ní alikéboro sábàbà dáwọn ará àbúkọ jẹmọ́ lórí eléyìí torí pé ó ti wọnú wa kó bẹ́bẹ́ mu kó bá gbà mu kó básìkò mu kó bá àwùjọ mu a nífẹ́ káwọn èèyàn máa sá fún wa wọn bá tọ́lọ̀ ọba tó fún wa nínú ọ̀rọ̀ nínú dúkìá a fẹ́ lò ó bó jẹ́ ìmọ̀ náà ni a fẹ́ lò láwùjọ bó ṣe owó náà ni a fẹ́ fi hàn bó ṣaṣọ ni bó ṣe bó ṣe tọ́lọ̀ bá ti kẹ́yàn anábìwá muhammad sallallahu alayhi wa sallam oni inna allaha yuhibbu an yara athara ni'matihi ala abdihi idha anama alayhi ọlọ́run ọba máa nífẹ̀ẹ́ sí kó rí irun pa ìjẹ̀ra tọ́lọ́run ṣe fún ẹrú rẹ̀ kó rí lára rẹ̀ bọ́lọ̀n bá kẹ́ ẹ̀ tó ṣe dẹ̀ra fún tó bó jẹ́ pé làákàì ìmọ̀ òye ọrọ̀ dúkìá owó aṣọ ọmọ ọkọ̀ ilé lọ́lọ́n bá jogún fún yàn àìgbé e pamọ́ tó bá pẹ́tọ̀ ṣé gbé àwọn kan wọ̀nyí hàn fi kó sínú ìgbéraga rárá àti kò sínú ìgbéraga lànàbí wa muhammad sallallahu alayhi wa sallam ló fi sọ fún wa ní ṣókí níta àmọ́ ń pè ní alikéboro nínú èdè tẹ̀sìn táàfi bá òfin ọlọ́wọ́ bá lò táà bá lò ó bánàbí ṣe júwe sallallahu alayhi wa sallam jẹ́mọ́ àádẹ́ni ẹ̀yìn àádẹ́ni àpọ́nlé ṣùgbọ́n táà bá lò bánàbí ṣe júwe àádẹ́ni àbùkù ó ṣe lá Muhammad sallallahu alayhi wa sallam ó ní alkébùrù ó ní ẹni tí wọ́n pè ní kébùrù ó lóun náà ni batarul haqq batarul haqq yẹn ni wípé ká fojú kéré òdodo ká fojú kéré òdodo àmọ́ òdodo ẹnìkan wá sọ òdodo fún wa àmọ́ a sì bùkátà tó dodo torí pé gbogbo ẹni bá jẹ́ ní òdodo gbogbo gbà kí ìgbà tó máa fi fi òdodo hàn yóò gbà tó àmọ́ òdodo ẹnìkan wá fi òdodo hàn wá àbó sọ fún wa àbó júwe wa síbi tó jòdodo àwà gbà wọ́n ló gbàtà bá ti fojú kéré ẹ̀ pé rárá òdodo kọ́ lélẹ̀ a sì mọ́ a sì ń gbádànù yálẹ̀ ẹni tó sọ fún wa bóyá ẹni yẹn kéré ti wa lọ́jọ́ orí

lára ẹ̀ lọ́jọ́ orí kìí sábùkù kíyàn dàgbà lára ẹ̀ lówó kìí sábùkù kíyàn lówó lára ẹ̀ òun náà ní ipò yẹn lè jẹ́ ìmáàmù yẹn lè jẹ́ ustaz yẹn lè jẹ́ sheikh yẹn lè jẹ́ baálé ó lè jẹ́ baálé yẹn lè jẹ́ aṣíwájú ilé ẹni tó ń darí ilé ó lè jẹ́ òun ní baálé ọjà àbóhùn náà ni ìyá lọ́jà ó lè jẹ́ òun ló dàgbà jù níbi tí nǹkan ti ṣẹlẹ̀ tí nǹkan tó sì jódòdó ti hàn sí kété tó bá ti fi òdodo hàn sí ìyàn ìyá àgbà ṣùgbọ́n bá tó bá ti mú ìyàn tí ìyàn bá ti gbódodo dànù jẹ̀mọ́ anábì sallallahu alaihi wasallam ní alìkébùrú ó ní ẹ̀rí tán pè ní kébùrú ìwà tí ò da táà gbọdọ̀ bá lọ́wọ́ mùsùlùmí bó ṣe wulẹ̀ ká fojú kéré àwọn èèyàn tí wọ́n sọ òdodo fún wa a fojú kéré òdodo a sì fojú kéré àwọn èèyàn ló fi jásí pé gbogbo ẹnikẹ́ni tó bá fi tó jódodo kan àbí kejì tán fi hàn sí tí ò bá gbà ẹ̀ṣẹ̀ méjì ló dá ìwà abi méjì ń bẹ lára ẹ̀ alákọ̀ọ́kọ́ ẹni ẹni yìí ó kọ òdodo òdodo ju ìyàn lọ òdodo ju àgbàlagbà lọ òdodo ò orí ododo ma so ẹni yẹn igba ìgbà danu dànù o ó ti gbà ń tójú òdodo dànù nìyẹn ẹlẹ́ẹ̀kejì kò wá sí wá gbódodo dànù lọ́kẹ́ tó bá gbódodo hàn wá táà nígbẹ́ nìyẹn dànù táà nírò pé àjùlọ so èmi mo kọ́ ń kéwù ọmọ kéwù ẹ bá gbódodo hàn tó o bá ti gbà o ti gbà òdodo dànù o tún wá fojú so méjèèjì ni oní tá a máa ń pè ní alikéboro nínú islam mọ́ṣálá muhammad sallallahu alaihi wasallam oní alikéboro ó ní ẹ̀rí tí wọ́n ń pè ní kéburu tá a lè yálò pé ìgbéraga bẹ̀rẹ̀ ẹgbẹ́ léde yorùbá ẹmọ̀ ó lè mọ́ lọ tán yẹnyẹn torí pé léde yorùbá tó bá níyàn ṣe ìgbéraga tọmọ yorùbá kúnlẹ̀ fún bàbá rẹ̀ wọ́n ló ní ìgbéraga wọ́n ara máa pé tèjọ ní ìgbéraga àbí bàbá tó ń mutí onígbèraga tọ́lọ̀ bàbá tó ń ṣe zìnà onígbèraga ni ṣùgbọ́n àwọn èèyàn ò ní rí ẹgbẹ́ onígbèraga so ọmọ tí ó kúnlẹ̀ tí ó dọ̀bálẹ̀ kódà kó yẹ ní kọ́mọ ẹni yìí kó jẹ́ ẹni tó láti gbogbo ìṣe gbogbo ìwà ló fi kò fi ọlọ́run bá mọ́ wọ́n sì mọ ròyìn onígbèraga mọ́ lára so ìta bùkátà láàrin kìí ṣe dèwà láti lè gbọ́n tán pè ní kíburu yìí bí bá ti ń tẹ́sìn tó fẹ́ ká dì mú so ní ṣókí ọ̀rọ̀ ọ̀nà ni pé ní tí a ń pè ní kíburu òun náà ni bátọrù haq ká gbá òdodo dànù wàhálùtù náà ká fojú kéré ẹni tó ń sọ òdodo ní tó bá fi lè mú wa tá a bá fi gbódodo dànù àti fojú kéré ẹ̀ ní tó bá fi lè fi mú wa tá fi lè gbódodo lọ́wọ́ rẹ̀ àti kàkún sallallahu alaihi wasallam anabi gbọ́rọ̀ yẹ kalẹ̀ bó ṣe yẹ kó lọ jẹ́mọ́ ẹ wá rí ìwà yìí ìwà tí ò dáa ni kò sẹ́ni tó fẹ́ kán fi bóhun lò ní gbogbo ọmọ nìyàn ó rẹ̀ tó níwà lára jọ́ kìí fẹ́ kán fi bóhun lò ó ní òfin já lára àwọn mọ̀sá ìrìn àkàlà àwọn àwọn àtà àgbọ̀dọ̀ bá lọ́wọ́ mùsùlùmí ẹ ká mọ́ ti sọ inú tó tún níkà fún tẹ́sìn tó jó ní súnnà kódà kìí ṣe wàtáyẹ ká bá lára ọmọ nìyàn gan kíbùrù kan bẹ lára rẹ̀ rẹ̀ di nítorí mo tó fi gbà kíbùrù kan náà ẹ̀wà rí ìyẹn ló pàtí ànábíwa Musa alayhi salatu wassalam nínú al-Qur'an al-Karim ànábíwa Musa ní inni udtu bi rabbi ó ní ẹ̀rọ Musa òun sáàdì ohun ọlọ́run sáàdì ọlọ́run ọbọ̀ ohun Allah subhanahu wa ta'ala wa rabbikum òun náà ni ọlọ́run ọba tẹ̀yìn anáàlùwà musa wá ń sọ ó sọ̀rọ̀ ọlọ́run fún wọn wọ́n fojú kéré rẹ̀ fẹ̀rẹ̀ náà wọ́n pé a bíyàn bàtí ẹ̀sùn òdodo kìí ṣe ìwọ́n ti rẹ́ pé àti kókó mo ti wù ọ́ èmi mo tọ́jú ẹ àmọ̀ àmọ̀ bàbá èmi mo sọ tàkù mi sọ fún mi òun fojú kéré bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn aráàlú àwọn náà fojú kéré ah, ọmọ oríṣiríṣi wa arábíwá musa alayhi salatu wasalam ó wá ṣe ó ṣàdúrà kan àdúrà ẹ̀sìn nìyí ó yẹ kí gbogbo wa ká máa ṣe kí ló sọ ó ní rìtò musadi ọlọ́wọ́n ọba rọ̀bí bí rọ́bí musadi ọlọ́wọ́n wá ọlọ́wọ́n ọba mi ní olùṣọ́ wárọ́bì fún ọlọ́wọ́n ọba tẹ̀yìn náà min kulli mutakabbir la yu'minu kúrò lọ́dọ̀ gbogbo báwa lògbò ìgbéraga náà nìyí

nǹkan tí wọ́n sọ fún wa nípa ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n ní ká ṣe yìí á ah, ẹni wọn ò fẹ́ gbà ó wá kù sí wa lọ́wọ́ yẹlẹ ìyẹn fi jọrọ ẹ lójú sọ́ṣọ́lá Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ̀ ìpé ká fojú kéré èèyàn ká gbá òdúdú ó lè bẹ lára wọn tó ń bẹ ní ilé iṣẹ́ ó lè bẹ kò síbi kò síbi tọ́mọ ènìyàn bá fi wà kò síbi tí sí kò sí Allah subhanahu wa ta'ala nígbà tó pa màláíkà láṣẹ kí wọ́n forí balẹ̀ àbí kí wọ́n fún anábìwọ̀ Adam alayhi salatu wa salam gbogbo wọn ni wọ́n tẹ̀ láti ọlọ́run ntọ́lọ̀ ń bá sọ fáwọn òdodo ni fìràúnà wá yarí àbí ẹyẹyẹ tíráfí pé ìbìlísù wá yarí ìbìlísù wá yarí ọlọ́ni fàtọ́jàdú ilẹ̀ ìbìlísà gbogbo àmàlékọ̀ ọlọ́run tí wọ́n tún jùlọ nípò wọ́n tẹ̀ láṣì ọlọ́run ilẹ̀ ìbìlísà àbá wa takbar tó nìkan ló wá

ìwọ̀n bẹ nínú ìwà ìgbéraga tí ẹ máa ṣe tí ó ṣe lámù Muhammad sallallahu alaihi wasallam ó ní kí wọ́n sọ fún wa pé súnà náàbí lélẹ̀ kí ẹ wá wò ó kátùwẹ̀ tó sọ káwò tó wọn jẹ́ nǹkan kan irú ẹ̀ ti pọ̀ in fact òun ló fẹ́ wọ́pọ̀ jù káwọn èèyàn ṣe ìgbéraga sí súnà náàbí sallallahu alaihi ó ju ìgbéraga wọn sálù Kùránì lórí ẹ pé ẹ nírẹ́ nìkan ó sì ìgbéraga sí súnà ẹ́ àbí sí sí ẹ̀ sí alukurhani kó má ṣe gbéraga sí súnà ṣùgbọ́n àmọ́ ara àwọn èèyàn kan nìyí àti ṣe gbéraga sí alukurhani yóò ní wọ́n lára Bukhari ní kò lójú wọn anigele ẹnìkan ní ọdún lọ́wọ́ àti láàrin àti bíbélì <laughs> ẹgbù àkọ́rọ̀ ilé yóò rọ̀lẹ̀ ilé yóò à ó mọ̀ pé kò sí tó bá kẹ́kọ̀ọ́ jarí kò sí bẹ́yìn ó ṣe ṣe ìgbéraga sí súnà nábì sáàdì ṣe ìgbéraga sí al-Qur'an al-Karim Qur'an gan ló sọ ọlọ́ba Allah subhanahu wa ta'ala ni man ata'a ar-rasul faqad ata'a Allah Qur'an for verse 80 ọlọ́ni ẹnikẹ́ni tó bá ti lè tẹ̀lé jẹ́lá Muhammad sallallahu alaihi

ọlọ́run jẹ́ ká mọ̀ pé irú ṣe tí ní ìṣẹ́ ọlọ́run ìṣẹ́ ànábì ni ẹni bá sì ṣẹ́ ọlọ́run tó ṣe ànábì fàkọ̀dé dọ́dàdọ́lá lámòbínà ẹni ẹ ti di ẹni àánú tẹfẹtẹfẹ tó kò sí pé yóò ṣe tako súnà ànábì tí ó ṣe gbẹdẹgà súnà ànábì tí ẹ ní máa rí àwọn ọ̀rọ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ wọ́n tako súnà wọ́n tako àdìsí ẹ lọ́wọ́ wọn ó padà rí nǹkankan wọ́n á rí ẹ̀ẹ́dẹ́gbà wo wọ́n sàmọ́ ìwà tọ́ríkì wọ́n tọ́ríkì yẹn kò náà ní àwọn ẹ̀rọ ẹ̀pẹ́ gbà ànábì gun space lọ ni ànábì ṣe ìsọ̀rọ̀ àwọn ìbẹ̀rẹ̀ plane ló because kò possible náà bóun yẹn ṣe máa lọ wọ́n lẹ́ ṣe kan wọ́n ní kí nítorí wọ́n ó tako làákàì tako làákàì tako làákàì ó kẹ̀ mọ́ tako ni ṣùgbọ́n bí kan ló ti bẹ̀rẹ̀ níbi ọ̀rọ̀ àdéhìí níbi ló ti bẹ̀rẹ̀ bí bá ṣe ìgbéraga sí Ànábì sallallahu alaihi wasallam kò sí yóò ṣe ìgbéraga sọ́lọ̀ ìpele ẹlẹ́ẹ̀kejì ni eléyìí náà ní ìyíbẹ̀ máa a máa gbéyàn wọ náà ẹ́ a máa sọ̀yàn dẹni náà a máa sọ̀yàn tí ó ọlọ́run látara kí ni gbójú wo súnà kẹ́yìn sí sọ̀rọ̀ ẹnu òun náà ni kéèyàn ní kíkúrù ká ní ìgbéraga sí àwọn ọmọnìyàn èyí ohun tó pọ̀ ju títí tànábì lọ torí pé yóò ní kò síbi tí ò ti lè ṣẹlẹ̀ a máa wáyé láàrin mùsùlùmí sí mùsùlùmí a máa wáyé láàrin mùsùlùmí sí kèfèrí a máa wáyé láàrin kèfèrí sí kèfèrí kò síbi tí ò ti lè ṣẹlẹ̀ ṣùgbọ́n lọ́pàá tá a bá ti mọ̀ bẹ́ẹ̀ pé ah òdodo lélẹ́yìí o jẹ̀mọ́ ibikíbi tá a bá ti rí nínú ọjà ni nínú ìdílé ni ẹni tó sọ ó wa lọ ni ẹni tó sọ ajú lọ ni ẹni tó sọ ó lówó tó ni ẹni tó sọ kò lówó tó wa ni ní tó bá ti jódòdó ni ká àìgbà dànù àtúntọ́lọ̀ ń sọ yìí ọ̀rọ̀ yìí ah ọ̀rọ̀ náà bí sallallahu alaihi a àwọn a mọ tọ́ka yí pé ìwà tá a sọ fún wa ní last week pé kí n ṣe wà tí yàmọ́ ń bá lára mùsùlùmí onígbàgbọ́ òdodo ẹ̀rí bẹ̀rẹ̀ pé ìwà àdámọ́ ni ṣùgbọ́n kì í ṣe ìwà tí yàn gbọ́dọ̀ gbé jáde harvard ìlera kìí ta gbogbo ẹni bá ní gbéraga jàmọ́ gbogbo wa tí ò dáná wà lára torí kò kò ní gbòdodo àti lọ́dọ̀ títí ẹnìkan láàrin Yorùbá sáwúsá ìgbà tẹ́lẹ̀ wọ́n wá sí ẹ́ gẹ́gẹ́gẹ́ tó wà nínú ọjà gbọ́tẹ̀lẹ́ gbọ́tẹ̀lẹ́ mọ́wọ̀n tó ah, eléyìí èdè wa yíra wa ọmọ òdúwà ọmọ òdúwà eléyìí yẹ́ ní ọmọ àtọ̀húnrẹ̀ wá ní yẹn kí sọ kí ló bá fi fún bí àdámọ́ ọmọ nìyàn wa máa ń tètè pé ah, yorùbá lélẹ́ yìí a fẹ́ ṣéyàn a máa gbọ́dọ̀ gbà fún gẹ́gẹ́ bí mùsùlùmí tọ́lá nàbí sallallahu kò fi yẹn kọ́ wa a fẹ́ ṣéyàn ẹ wo gbogbo àwọn wàhálà tá a máa bá káàkiri nàìjíríà nílẹ̀ haúsá ìlú nílẹ̀ àwọn kan bí ọdún bí ogún ọdún sẹ́yìn ìjà haúsá ìjà yorùbá ìjà kìnnìkan kò tí tó bí àìfẹ́ gba òdodo lọ́wọ́ kìnnìkejì náà ni bàbá lè gbòdo lọ́wọ́ ara wa ni kò sáfúrú bẹ́ẹ̀ so àìmọ́ lè fẹ́ gbòdodo pẹ̀lú ọkùn tó jọ ẹ ṣe sùúrù yorùbá ló jẹ̀bi yorùbá ló jẹ̀bi ẹ eh, ṣẹ́yìn yìí ṣe sọmọ ọkọ̀ yorùbá ma ọmọ alẹ́ yorùbá lẹ́yìn eh, ẹ ti kọ́là sígbà tó wá kọ́là tó wá túmọ̀ sí pé kó máa gbè lẹ́yìn rẹ torí pé tó ń ṣe kò dá ni nìyẹn nìyẹn àmọ́ ẹgbẹ́ mùsùlùmí á lórí òdodo àwọn ayé wá pọ̀ jẹ́mọ́ lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí ó pọ̀ ó pọ̀ gan in kò sí kan nínú àwọn ànábì ọlọ́run tí àwọn ọmọ lẹ́yìn rẹ̀ ìyẹn àwọn tọ́lọ́wọ́n bá rán sí tí wọ́n gbógun tí tí wọ́n kọ ọ̀rọ̀ rẹ̀ bí bá ṣe látara kíburú ìgbéraga ìlànà ẹ̀rí látara ìgbéraga òwúdà ni a fún wa mélòó kan nínú ẹ̀ alákọ̀ọ́kọ́ ó sọ fún àwọn ìjọ rẹ̀ wípé ó pè wọ́n tọ̀sán nígbà gbogbo wà ní wà ní kullama da'awtuhum gbogbo pàtí ń bá ń fi òdodo ọ̀rọ̀ ọlọ́run ọba hàn wọ́n tí mo ń pè wọ́n tó dodo ọ̀rọ̀ ọlọ́run lè tẹ́kìtìrà lọ́hùn fáǹfààní wọn tó bá lè rí foríjì lọ́dọ̀ wọn wọn sọ bákan náà wẹ̀sẹ̀tọ̀ sí yáàbá hùn wọ́n wá tún wá daṣọ borí wọ́n má bàa gbódòdó dípò pé wọ́n lò ó wẹ̀sẹ̀tìbàrú ìpìtìbára látara kí ni ìgbéraga pé a ní gba òdodo a gbogbo alọ́mọ tó ṣẹlẹ̀ sí àwọn ìjọ anábíwa nóhù alayhi salatu wassalam màtàkù tó tódodo fẹ́ jódodo gangan gbogbo alamọ́tọ́rọ̀ tó ṣe fún wọn tó kìí ṣe ìwà táà máa ń bá lára mùsùlùmí kò sí ànábì ọlọ́run ọba kan tí àwọn èèyàn rẹ̀ gbógun tì àfi láti ara kí ni ti ń bẹ lára wọn nínú ìgbéraga sófin ọlọ́run ìgbéraga sánàbí ọlọ́run ìgbéraga sí bí ẹgbẹ́ wọn tó ń bó ṣe wulẹ̀

tí ọmọ anájúmọ́ mi ni múnáwà pé ìrìbá lóòtọ́ haramu ni ṣùgbọ́n mẹ́yẹn ọdún yẹn èmi náà ni ẹ̀rẹ́ ìrìbá halali ni a ah, subhanallah ṣe bẹ́ni tó fún ẹ lódòdó bá ti gbódòdó kalẹ̀ tó ti yé ìgé èèyàn ó hàn lára tòun náà ṣùgbọ́n tó kàn wọ́n ní kí wọ́n gbódòdó tó wà lára ẹ̀ gẹ́gẹ́ bí ẹni ọlọ́run gẹ́gẹ́ bí mùsùlùmí onígbàgbódòdó láàfin ní fojú arọ̀wá gbogbo bí kíbi tábá ti wọ̀ ìdẹ́ká mọ́ gba òdodo tágbò òdodo kódà nígbà mi jẹ́ máa ń drive lọ́wọ́ nígbà mi tẹ̀sí tí wọ́n bá mọ̀ pé drive tó drive ìwọ ló jẹbi gbàmẹ́ ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ìsáàsù náà ni wá ló sọ ọ̀pọ̀ ẹ má bínú ọ̀nà ẹ ṣé orí náà ni ó dẹ̀ wọ́n pọ̀ ló jẹbi ẹ pé lẹ́kọ̀ọ́ <laughs> tí ó wọ́n pé ẹkú ìjà fún mi bóò ní ṣe yà fún wọn tó wọn ìbò ṣùgbọ́n kálùkù náà fẹ́ tó jẹ́ bó lè dá sí pé kò tí ó mú nínú wa wọn wa mọ̀ ọ̀rọ̀ ọlọ́run nábì ni níbi kí bá ti sọ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ wa ẹ má jẹ́ kí ìfẹ́ wa ń tá a fẹ́ ń tá a a dé ibi tá a wa láwùjọ kàkà kí wá ẹmọ́dẹ̀ káwọn kan wọ̀nyí kó wá mú wa táàsì mọ́ wá kan tó dòdòdò eléyìí ògbójú mu kọ́lọ̀bà Allah subhanahu wa ta'ala kó ran oníkálùkù wa ṣe láti lè tẹ̀lé òdodo alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ó ní la yadkhulul jannata man kana fi qalbihi mithqala dharratin min kibr ó lẹ́nikẹ́ni tí tí ó kéré ní dèédé ọmọ náà gún ọmọ náà gún yẹn ni kòkòrò tó kéré jù tí bá ń bẹ tó tí tó ṣe dèédé kòkòrò nù tó wá jẹ́ bí dèédé rí kòkòrò yẹn ní ìgbéraga tí bá ń bẹ lọ́kàn ènìyàn alábìlóńtọ̀ wọn ò ní wà lùjẹ́ náà

tó bá rúyẹ́ lọ́kàn rẹ̀ tí bá rúyẹ́ lẹ́mí èyàn lọ́kàn èèyàn ọlọ́run bò fún torí pé a ní lórí ẹ̀mí wa ṣùgbọ́n tó bá rúyẹ́ lẹ́mí ẹ tí ó dá mi mọ́ gbé jáde lẹ́nu rẹ̀ mọ́ fi ìwà ara rẹ̀ wú jáde ṣe kó pamọ́ lórí ẹ̀mí rẹ̀ àmọ́ tí yẹn fi wá lè fi ìwà ìgbéraga tó àdínà àwọn àfáà tí wọ́n lọ báyìí pé ìtumọ̀ àdífì yìí ni àwọn míì ní ìtàdísì yìí sọ òun ní ìdájọ́ tọ̀hún ìdájọ́ tàlùkìyàmọ̀ tọ́lánàbí sọ yìí pé kò ní wọ àlùjẹ́nà ẹnikẹ́ni tí ìgbéraga bó ṣe wulẹ̀ kó kéré ma tó bá ń lẹ lórí ọkàn rẹ̀ kò bá kéré ń dèbí ọmọ náà gún oníkò ní wàjẹ́nà wọ́n nítorí pé ọlọ́ba Allah subhanahu wa ta'ala ni wa naza'na ma fi qulubihim min ghillin ikhwanan ọlọ́run gbogbo ẹni tó bá wà jẹ́ náà takọtabo wọn tó bá wà jẹ́ náà ọlọ́run ló ń fọ ọkàn wọn mọ́ tẹ́nìkan ò ní mọ́ jowó ẹnì kejì tẹ́nìkan ò ní mọ́ sọ̀rọ̀ gbéraga tẹ́nì kejì nínú àjẹ́ náà tó bá dé pé a èyí tá a lòkù láyé akẹ́kọ̀ọ́ sínú ẹ̀ nínú ọgbà ìdẹ̀ra wọ́n ní ìtọ́lọ́ ọba tó ń sọ nìyẹn àmọ́ àti kíní àti kejì jẹ̀mọ́ in tó tọ́ka sí náà ni pé ìwà gbéraga ọ̀rọ̀ gbéraga ìṣesí gbéraga kò tọ́ fún mùsùlùmí bàtà wọ́n sọ ọ̀rọ̀ yìí

bóyá every friday òun ló máa ń wá sí iṣẹ́ tó bá wọ̀ ní friday eléyìí kan yóò wọ̀ ní friday tó ń bọ̀ àbí ó débi kan ó jọ pẹ̀lú tọ́lọ̀ fi kẹ́ nínú kẹ́ nínú dẹ̀ra àwọn ènìyàn ní láta nínú ṣe wà nílẹ̀ yorùbá a máa ń kàkún gbèraga àni ẹ̀rí gbèraga ti di pọ̀ fún tó wù nìkan náà ni ẹ̀wù jàlábẹ́ rẹ̀ bó ṣe wú kókókókókókó nígbà yẹn pé bó ṣe rí nìyẹn bó ṣe yóò dorí sí ni so irú ṣe síbẹ̀ nìyí ń máa fẹ́ ṣèyàn nígbà míì téèyàn ó fi rí pé fóhun dínà ti ń táwọn èèyàn fi sòun lẹ́nu ìyẹn ni kárákùnrin wá ń béèrè pítọ̀ káàbárí nínú wọ́n tó dá tó fẹ́ káṣọ òun kó mọ́ kí bá tòun kó mọ́ tí ká ní kó mọ́ wọ̀ṣọ tó mọ́ kó mọ́ bàtà tó mọ́ ni kó mọ́ rìn dọ̀tí táàfin ní gbójúwò tó náà fi ní jẹ ní ìgbéraga láwùjọ anẹ́dùn wọ́n sọ̀rọ̀ pé ìtẹ́ni yìí tó ṣe kò sáburú mẹ́ anábí wá ṣàlàyé pé alkeburu ìgbéraga gangan bátọrọ ṣák wọ̀gọ́mtù náà ìtàn pé nígbéraga òun náà ni ká ródòdó láti gbádànù ká tó bá kojú kéré àwọn tó ń sọ òdodo ilé ìní wasallam tó sọ fún wa inú àdíjì muhammad sallallahu alaihi wasallam ó ثلاثة ولا يمتكم به لا يكلمهم الله يوم القيامة الله وضو نبا وصور يا القيامة àwọn èèyàn mẹ́ta kan bẹ ọlọ́run ọbọ̀ ò ní bá wọn sọ̀rọ̀ eléyìí ó mọ̀ jẹ́ ìjìyà lórí ẹ̀ṣẹ̀ tí wọ́n wù bó ti ẹ̀já sí pé kò túmọ̀ sí tọ́lọ́run pò ò ní padà kẹ́ wọn ṣùgbọ́n tọ́lọ́run fi bá wọn wí lórí ẹ̀ṣẹ̀ tí wọ́n wù láyé kẹ́ṣẹ̀ yẹn ò túmọ̀ sí pé tọ́ àwọn ẹni wọ̀nyí gbé ọlọ́run ní padà kẹ́ wọn wọ́n ni nínú ọlọ́run mẹ́ta yìí láwọn ní wàlá ìzàkíhìn bákanáà ọlọ́run àbò ní kọ̀wọ́ mọ́ wàlá yánzú iléhìn ọlọ́run àbò sì ní fojú kẹrẹ àgbàlagbà àgbàlagbà kìí ṣọmọdé kìí ṣọ̀dọ̀ àgbàlagbà tó tún wá ń ṣe zìnà bàbá 50 bàbá 60 bàbá 70 ó tún wá ṣe zìnà torí pé èyí wọ́n tó ti dẹ́gbàlagbà kí ló tún fẹ́ jẹ lára obìnrin tó ti jẹ torí ẹni jìyẹ ni ó fi pọ̀ ju títọ̀dọ́ lọ ṣé kù sáá ní kí ní bẹ lára obìnrin tí ò sí mọ̀ ṣùgbọ́n ní tíyàn ti ń ṣe láti pín ní sí lọ́gbọ́n sọ wípé ìwà tí ò bá da tí máa ń bẹ lára ẹni tá máa ti ń gbà lọ́wọ́ èèyàn kí ẹ mọ jùlẹ̀ tó bá fi lè di àgbà mọ́ni lára yìí máa di bárakú arábìnrin ṣéèkù dání ó ní àgbàlagbà tó tún ṣe ìjágbàlagbà àgbàlagbà rẹ̀ tó fi ń ṣe zìnà bákan náà wà má lùkún kẹzàb olórí ìlú tó tún parọ́ ṣé ìgbẹ̀kẹ́ wà sí ẹkún máa jẹ́rùgbọ́ lórí ìlú nínú ìlú ni olórí ìlú lẹ́yẹ kó tòdodo jù ṣùgbọ́tọ̀ ó torí ẹni ìyá tí ó fi tóbi ju ìyá aráàlú lọ ẹ̀fẹ́ aráàlú nígbà míì tó bá ah, wọ́n ápùn ìfẹ́ wọ ẹ̀wọ̀n ìjọba jẹ́ ń parọ́ wọ́n retí ẹnìkan ní kóòtù láti jó ní wọ́n sọ̀rọ̀ sọ náà nígbà ah, ọlọ́lásẹ́ẹ̀dì ọlọ́lásẹ́ẹ̀dì sọ kò lè àfi ẹni kóòtù kò sì lásìdẹ́ǹtì kò sọ̀kà mọ́ sílé ni torí pé kò fẹ́ wẹ̀wọ̀n ìjọba ẹ wá sọ fún mi tanótù ti ẹ olórí ìlú gan ọba ìlú tanótù jẹyà nínú ìlú ṣẹlẹ̀ yóò fà tí ọba ìlú ìwà tó yẹ ká bá lọ́wọ́ àwọn ará ìlú káwà bá lọ́wọ́ ọba torí ẹ̀nìyàn ọba ó fi pọ̀ ju ìyá tara ìlú lọ ẹlẹ́ẹ̀kẹta wà á ìlú mustakbirun òun náà ni á ìlú ìdílé kan mọ̀lẹ́bí kan àbí ìlú kan àbí àwùjọ kan tó dápítọ̀ àwọn tí wọ́n ń bẹ́ẹ̀bẹ̀ tí wọ́n constitute rẹ̀ wọn ò ní aláìní ni wọ́n bàbá tí ò ní tó tún wá fi gbéraga fún àìní ìlú tí ò ní tó tún fi gbéraga fún àìní à mùsùlákìbẹ̀rẹ̀ ó tún fi gbéraga fún jẹ́ ní òdodo jìnà sí gbéraga ó ní owó ó ti ṣe bí olówó gbé ìyá títẹ ó tún ju ìyá <laughs> ẹni tí ti yẹ kó dàbí lọ so ní tẹ́lẹ̀ àrùsùnmọ́lá hàn zàlùwà àwọn ẹni wọ̀nyí wọ́n ṣe ìgbéraga lórí ìjìyàtọ́lọ́wọ̀n ọba tó promise wọn yìí wọ́n ṣára kò fi fílì hádìí lè dùnú tó yàrí pé oníkálùkù wọn náà nìyí ìgbéraga ìgbé àwọn ìwà tó oníkálùkù wọn kó sí yìí wọ́n jọ kó sí ni ìwà tó ń bẹ lára ilé ètò ń bẹ lára ni in tó lè máwọn ẹni wọ̀nyí kí wọ́n kó sí ìwà tí ò dá yìí á kò sí lára wọn kí ló mú tó fi mọ̀ wá parọ́ owó bọ́ lónìí ìlú kí ni ó mú arúgbó tó fi ṣe dìná ó ti jayé sẹ́yìn bẹ́ẹ̀ náà ni kí ni ó mú ẹni tí ìdílé baálé ilé olórí ilé àwọn ará ilé àwọn ará àdúgbò àwọn ará ìlú kan tí wọn ò ní kò sọ̀rọ̀ fún wọn fa inna da'iyata az-zina fi shaykh da'ifa nítorí lè mú kárúgbó kó ṣe dìná ó ti lẹ arúgbó ẹ̀rí ẹ̀rí pé gbogbo mùdùmùdù ara ń kọ́ ó ti lọ náà nìyẹn bàkàtà àrí dada yàtọ̀ káàdì fìlmọ́ọ̀kì dàífà in tí ó mú ẹ ọba tó ń lóòsù máa parọ́ eléyìí náà nǹkan ó ti lẹ pé bọ́lọ̀ ti gbé agbára lé ẹ lọ́wọ́ oníbàkan náà ó ní listignayi yá ni bàkàtà àrí dada yàtọ̀ alikibiri filifaki bẹ́ẹ̀ náà ni aláìní kí ni ó mú aláìní tó tún máa fi gbéraga fún àìní tí kọ̀ọ̀kan nínú wọn bá kó sínú ẹ̀ṣẹ̀ yìí mọ̀ àdáàfù dáì pẹ̀lú pẹ́tọ̀ in tí ó mú wọn kó sínú ẹ̀ṣẹ̀ yìí gan nìyí ọlọ́run ti ràn wọ́n lọ́wọ́ kúrò níbẹ̀ tó ti bẹ́ dáàlà aláàdínà fi mẹ́kó sí hìn mìnà ṣáàrù ilẹ́bí yẹ tẹ̀ṣẹ̀kúnà rí nàlùwàí máa la yẹ tẹ̀ṣẹ̀kùhú rẹ̀rọ̀hùn subhanallah tó túnmọ̀ sí pé in tí ó kàn wọn nínú jìyà wa abẹ́lọ́ba allah subhanahu wa ta'ala fọlọ́n gbin ìmáni tó gbòsórí ọkàn wa gbogbo ọ̀nà tí ìgbéraga tí ó bá fi jáde lẹ́nu wa tí ó bá fi jáde nínú ṣe sí wa abẹ́lẹ́ ọ̀kọ́lọ̀ kó dáàbòbò wa lórí owó lórí ọmọ lórí gbogbo tọ́lọ̀ fún wa kọ́lọ̀ mọ́ fi ìgbéraga kó má fi ṣàdánwò fún wa táàfin ní tẹ̀rí tọ́lọ̀ fún wa táàfin ní tẹ̀rí ẹ̀bá tó dòdòdó kọ́lọ̀ kó má fi ṣàdánwò fún